الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته الحث على الصدقة والتواضع عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó tún jú wa ní àárọ̀ yìí ọba náà lọ́ba tí adúpẹ́ fún àfẹ́jì tó bí ọlọ́run bá wa àfin bẹ ọlọ́run ẹ̀rùn tí a kí tán ọlọ́mọsá ìgbà alẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wọn òjísánlá muhammadu sallallahu alaihi wasallam wọ́n kọ́ wa ní ẹ̀kọ́ tí ó pọ̀ àwọn jẹ́ alùhùnmá annabiwa muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa òun náà ni wọ́n ń ṣe wá lójú kòkòrò wípé ẹnìkọ̀ọ̀kan wa ká máa ṣe sàárà kájí sàárà pọ̀ nínú tá a máa ṣe ètí wọ́n ń pè ní sàárà àsọdakọ́ òun náà ni kéèyàn máa bòyàn ní nǹkan bá jẹ́ tálíkà tí ò ní. ẹni tí ò ní la máa ṣe sọ́dá kọ fún ẹni tó bá ní àdíyà la máa ṣe fún àdíyà òun náà ní ẹ̀bùn ó sì jẹ́ pé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn xasọ́ isu rẹ̀ àwọn nǹkan tó jẹ́ pé anábì nìkan lọ́lọ́wọ́ ọba ló ṣe é léwọ̀ fún nínú ẹni sọ́dákọ̀ kánábì ó máa gba sọ́dákọ̀ anábì gba sọ́dákọ̀ anábì gba sàárà nítorí pé sàárà yẹn èèwọ̀ ní fàánábì àtàwọn fámílì ẹ̀ wa yaqbalu al-hadiyya anábì a máa gba ẹ̀bùn tó yẹn bá bùn lẹ́bùn kí ni yàtọ̀ láàrin sàdákà àti hadiyya kí ni yàtọ̀ láàrin sàárà àti ẹ̀bùn sàárà ni nǹkan téèyàn mú dání tó jẹ́ pé ó fẹ́ fún àwọn tálíkà ni kí ìnira tó wà fún wọn ìnira tó wà fún wọn kó lè bá a kú ò ọlọ́run ò sí lẹ́tọ̀ọ́ fún anábì wa Muhammad sallallahu alayhi wa sallam kánábì ọmọ àgbà sàárà wa yaqbalu al-hadiyya àmọ́ anábì àmọ́ àgbà ẹ̀bùn ló pé Salmanu al ọ̀kan nínú àwọn sahaba tí bàbá rẹ̀ jẹ́ olówó tó torí islam tó kù nílùú wọn títí tó fi wá dé madina ó sì gba islam ìgbà tó dọ́dọ̀ ọ̀kan nínú àwọn alàgbà ó sì ọba wọn ṣẹ̀sìn wọn iná làwọn máa ń bọ tẹ́lẹ̀ ọkàn ròǹjọ́ kan náà ní pẹ̀lú ẹ̀dàkùn ṣe iná tá ń bọ̀ náà ló tún kú sọ́lọ́n wá lélẹ̀ ó tún lọ́dọ̀ alàgbà kan òun débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí jóná lùlù ó tún ó eléyà gbọ́dọ̀ jẹ́sìn alàgbà yẹn gbàtọ́ fẹ́ kú òun lọ́wọ́ sọ fún pé tọ́wọ́ mọ̀ pé òun wá ẹ̀sìn original máa lọ ìlú tí làbídùn bá pọ̀ sí jù òdíṣẹ́ òdíṣẹ́ kan sẹ̀ débẹ̀ òun lò òdíṣẹ́ tó mú ẹ̀sìn oríjìnà wá ibi tá a ti lọ ni pé Salman al-Farisi ọ̀pọ̀dà wa tọpa Madina wa ó sá padà já sí Madina nínú àwọn àmì tí wọ́n sọ fún ni pé sórí ẹni tí ó jẹ́ òjíṣẹ́ yẹn nínú àwọn àmì tó rí lára òun náà ni pé kò í gba sàárà àmọ́ máa ń gbẹ̀bùn Salman alfarisi farisi ọlọ́run sì jòkó lọ́dọ̀ ànábì gbogbo àwọn àmì tí wọ́n lọ́wọ́ rí òun rí gbogbo ẹ̀ lẹ́nìkan bá tún gbé apẹ̀rẹ̀ làbídùn wa ànábì bá béèrè pé asọ́dẹ́kàtún híyá amhadiya am أو كما قال صلى الله عليه وسلم ṣé sàárà ni àbí ẹ̀bùn onítọ̀hún ní sàdákà oní sàárà ni anábì ni àwọn tálíkà asuhabu sofa àwọn tálíkà tán sọ ní mọ́sálásí táwọn olówó tó fi gbalé Madina nígbà tí wọ́n dé Madina àwọn táwọn èèyàn ńlá ni wọ́n nílùú wọn wọ́n nílé ọmọ ọlọ́lá ọmọ ọlọ́nà ni wọ́n àmọ́ nítorí Islam wọ́n sì fi property wọn lẹ̀ sí Maka wọ́n wá di tálíkà ní Madina Allahu Akbar ìwọ iṣẹ́ rẹ̀ náà lọ fẹ́ lùsì ní Islam fi bọ́ owó náà lọ fẹ́ lùsì ní Islam fi bọ́ àwọn eléyìí gbogbo ohun tí wọ́n ní lóko ní nǹkan ọ̀sìn nílé ní nǹkan tí ò ṣe mú dání gbogbo ẹ̀ ni wọ́n fi lẹ̀ sọ́hùn àwọn kan wọ́n bẹ́nu wọn tí àwọn kó dání àwọn yẹn gba ilé àwọn yẹn àwọn gba sọ́ọ̀mù àwọn kan bẹ táwọn jòkó mọ́sálásí mọ́sálásí wọ́n sùn kò ní kò sówó tó ń fi gbalé tá ànábì bá ti wá jẹun nínú ilé ànábì wa ní kan gbé yòókù fún wọn nínú mọ́sálásí ànábì wa ní ẹ̀pín sàárà yẹn fún wọn wọ́n pín fún wọn ẹnìkan bá tún dé lọ́ba tún gbé ẹ̀bùn míì dé ànábì ní ṣé ni àbẹ́bùn ó ní ẹ̀bùn lélẹ́yìí ìwọ gangan ni mo fẹ́ bùn tálíkà ní máa ń jẹ sàárà tí wọ́n bá fà lówó pé àfá owó yìí ìdákun ẹ bá fi nu omi kó lójú àwọn èèyàn àwọn tálíkà wọn ni kó fún tó náà bá wà wà nu tálíkà ò lè wà mú bẹ́ẹ̀ bí ẹ̀ bá lè sinú tálíkà yóò fa àwọn tán nìkan fún òjíṣẹ́ ọlọ́run lè gba ìbùn òun lè gba sàárà ẹ̀rá nẹ́bùwà Muhammad sallallahu àtàwọn aráalé rẹ̀ a ṣe sàárà léèwọ̀ fáwọn ọlọ́run ló sì mọ̀dí tó fi ṣe bẹ́ẹ̀ wọn níjọ́ ibi ń pa anábì Muhammad sallallahu alayhi wa sallam anábì wa ń lọ ọkàn rí làbídùn ẹyọ kan nílẹ̀ nínú ẹgbàá wa kan wọn ní làbídùn yẹn ọ wà lérí bẹ́ẹ̀dì ọ̀kan náà àwọn ìyàwó ẹ̀ anábì wa gbé e lọ́wọ́ báyìí anábì fẹ́ jẹ ebi sì ń pa anábì ní àmọ́ bọ́yá ẹ̀bùn ni bọ́yá sàárà ni ìlọrin débi o ànábì bá filẹ̀ ní ọba jẹ́ mọ́ làbínú yẹn ó rújú ebi sì ń ṣe kínní ebi sì ń pa pé bóyá sàárà tí wọ́n gbé wá lọ́kàn lọ́mọ́mú kan wá bí nínú àwọn ọmọ kéékèèké bóyá ẹ̀bùn náà sì ní àmọ́ tó gbàtà àti mọ́ bó ṣe jẹun ànábì bá filẹ̀ sallallahu alaihi wasallam níta fẹ́ mú nínú ìjòkó yìí òun náà ni pé sàárà àwọn tálíkàlẹ̀ a máa ń fún àwọn tí ọba ní sẹ́rí tá a bá fún olówó tá a bá fún ní nǹkan kan òun náà ní àwa tún fún kò sí nínú àwọn ẹwà Islam ẹni tó jẹ́ pé ọlọ́lá ni olówó ni mílíọ̀nìyà ni kò sì ra pákà ó ní two fifty naira ó sì fi sínú nylon wípé aláàjì mo mú kíní ìwà fún yín bàbá mílíọ̀nìyà kò sì ra ọ̀sán two fifty kó sì pé mo fún yín nínú ẹwà Islam kì í ṣe pé ìyá ìyá ń tó mú àyè ní jẹ àmọ́pọ̀ ọkàn náà kíní kan sí pé ó bun ní máa ń bí ìfẹ́ láàrin ẹni tọ́lọ̀ ń kẹ́ àtẹni tí kò ní tó nǹkan ẹ wàá rí sàdákà yìí àṣìléwọ̀ fẹ́lómi lẹ́yìn anábùwà Muhammad sallallahu alayhi wa sallam sọ́dáka ànábì máa ń gbé wá ló ń gbé dojoojúmọ́ ká máa ń ṣe sọ́dáka bẹ́ẹ̀ máa ń ṣe sàárà bí sàárà bá ṣe pọ̀ tó lèyìn ó ṣe délé rere tó. àbá àbú rẹ́ra rọ̀dí Allahu anhu wọn là nábì ní máa ń akọ̀ṣọ́ ti sọ́dáka tó min mal kò sẹ́nìkan tí ó ṣe sọ́dáka tó rẹ̀ wá dínkù máa ń akọ̀ṣọ́ ti sọ́dáka tó min mal ànábì ní kò sí bí o ṣe ṣe sàdákà tó tí sàdákà wà sọ́dọ̀ lò sí. bí ìbá jẹ́ pé owó yẹn wọ́n máa pọ̀ sí ni ànábì owó náà ò ní dínkù tẹ́ wá ọ̀rọ̀ yìí sìn ẹ́ rí i pé ọ̀rọ̀ tí gbogbo èèyàn gbọ́yé ni àgbọ́yé tàwọn èèyàn ni pé májè mu tí n bá mu yóò ṣe kínni yóò dínkù ànábì ní kò rí bẹ́ẹ̀ tó jẹ́ sàdákà tó náwó fónífújì tó fowó sòkú tó fowó jó tó fowó wòran tó fowó sẹlọ́hún aha owó rẹ̀ ọmọ tán ni àmọ́ táwọn ti pé sàdáká lọ́ba fi ṣe ó fún bàbá rẹ̀ ó fún ìyá rẹ̀ ó fún àwọn ẹbí ẹ̀ àwọn aládùúgbò rẹ̀ níbọ̀ rẹ̀ gbogbo àwọn tó jẹ́ pé wọn ò ní tálíkà tó wà lójú ọ̀nà àbùké arọ tójú ẹ̀ tó fọ́ lẹ́ẹ̀kan náà àdáwò mẹ́ta. ọwọ́ àdùnnú ẹni tí owó lé rẹ ti fẹ́ tán ọba sanwó lé ẹni tí admission rẹ fẹ́ bọ́ ọ̀ràn lọ́wọ́ gbogbo ẹni tí bá ń wá ìrànlọ́wọ́ tó bá fi lè ràn án lọ́wọ́ tó bá dé pé sọ́dáka làníyàn tó da pẹ̀lú yọ̀ǹda ọlọ́run owó rẹ̀ ọmọ pọ̀ sí ànábì ní sọ́dáka kò kí di owó kù ìmọ̀ jẹ́ kówó ṣe kínní kówó pọ̀ sí ó sì jẹ́ pé bọ̀dé máa ṣe sọ́dáka kéèyàn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run rọ̀ òun kó wọn máa ṣe sọ́dáka nítorí pé ẹnìkan ò ní sísọ́dá káàfẹ́ tọ́lọ́n fẹ́ gbéga wọn lànà bí sì ní asọ́dàkà ẹ̀rí sádàkà tẹ́kì masọ́rì àṣù gbogbo àwọn àjálù bú tí máa ń bọ̀ wá jálù yàn ọlọ́run fi máa fi sádàkà yóò sì máa fi dá padà àwọn ìyá accident tí ó bá ti gbẹ́ lómi lọ bóyá nítorí hundred naira tó fún alubára àìmọye ẹlòmíì tí iṣẹ́ ó bá ti bọ́ lọ́wọ́ ẹ̀ bóyá bàbá sọ́gẹ́ẹ̀tì tó fún ní five hundred pé ẹ̀yin náà fẹ́ra minerals ẹlòmíọ́ máa sí géètì fún yàn ibi ọmọ pa ẹgbọ́dọ̀ ẹlòmíọ́ máa ṣe ọ́ dìlé tí ó máa tẹ̀lé ẹ tí ó máa dìfẹ́ǹdì ẹ tábúrò òfin ní sí ọ ibi ó sì máa pa ẹ̀rẹ́ ẹlòmíì tí ó máa dráìfà ni yóò máa wa bàbá olówó bàbá olówó sì jẹun tán Mr Biggs yóò tún ta yín wọnú mọ́tò ibi sì ń pa dráìfà ẹni tó mọ̀ rí gan wọn ní kó ti sàárà fún káti wá pé ẹni tó dé pé ọwọ́ rẹ ọwọ́ rẹ lẹ́yìn ọlọ́run ọba ọwọ́ rẹ lẹ́mí rẹ tún wà ìwòsùn lọ òun náà máa fi rí jágbó lóru àtọ̀sán ibi wọn pa ibi àwọn ọmọ ọdọ mẹlòmí la yóò máa wọ ọmọ ọdọ rẹ bí ó sì máa pa òun sì máa jẹun wọn ní sọdáka bẹ́ẹ̀ bá ti ń ṣe é sí bẹ́ẹ̀ náà ni ó ṣe dáa fún yàn sí anábìnrin ká má gbà pé sọdáka máa ń di owó kú o ní máa ń jẹ́ kó wọ́pọ̀ sí ni o sórí tó ti na ọlọ́run ọba aláwọ̀ wá sínà míì fún wọn náà ọ̀nà tọ́lọ́run wá sí yẹn sádàkà yẹn wá jẹ́ tíntín nínú ọ̀nà tọ́lọ́run fẹ́ sí ẹlẹ́ẹ̀kejì ni pé aburú ńlá tó fẹ́ jálù ọ tọ́ni pé tó fi jálù yàn oye gbogbo dúkìá ní ọ̀pá rẹ ààrẹ ń sẹlómi tó ń sì ta ilé rẹ gbogbo ilé tó ní tó ń sì ta wọn ta gbogbo ẹ látara sádàkà yìí àdáwò yẹn ọlọ́run sì gbé kó fún yàn ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ tá anábì kọ́ anú hadithi anábì wà máa záàdà Allahu abdá bàáfùn ilà ìzà ẹnìkan ò ní máa ṣe àmójúkú fáwọn èèyàn àbíkọ́lọ̀ wọn sọ ọ́ dẹni ìlà àwùjọ ẹni tí ṣàmójúkú fún yá ẹ fáwọn òbí ẹ ẹni ṣàmójúkú fáwọn ìyàwó ẹ fọkọ rẹ ẹni ṣàmójúkú fún nẹ́bọ̀ ẹ ẹni ṣàmójúkú fún àwọn ọmọọṣẹ́ ẹ ẹni ṣàmójúkú fún àwọn tọ́ṣẹ́ ẹ ẹnìkan ò ní máa ṣàmójúkò fún yàn àfi kọ́lọ́hún sọ́dẹ níyì ẹ máa wẹni tó bá ní kò ní tán kò ní tán ò ní ṣàmójúkò ò ní ṣàmójúkò tó bá padà yá wọ́n bá jẹ́nu ẹbí lọ́bọ̀ wọn padà pàtì ìgbò ẹ̀fílẹ̀ ńgbò ní ò ní tán ẹ̀fílẹ̀ ẹjọ́ máa bá yí. ẹlòmíà níyàwó òun sẹ̀wọ̀n yóò sì mójútó ó ti tán dáàdi àní bí sẹ́wọ̀n ṣe ni ẹ 2014 bó ti ṣe ni ẹ gbogbo ẹlẹ́mí máa ń kọ́lẹ̀ ọkọ̀ lélẹ̀ sẹ́yìn lè wà ń lé kíyàwó mọ́sẹ̀ yẹn ẹlòmí ọkọ rẹ̀ ṣẹ́ kọ̀ wá tán mọ́ ọ wá sọ di àrùn ni wọ́n misbehave inú ilé wa ṣètò we are human being èèyàn ni wá ìtọ́ ọmọ expect lọ́dọ̀ mi èèyàn náà ni pé eighty percent kàmọ́ ṣàṣìṣe níjọ́ tó bá ṣe dáadáa ó ti yé yóò wá jọ lójú ọ wà fi pa àwọn àṣìṣe yẹn rẹ wa ma tawadaa ahadun lillahi la rafa'ahu ẹlẹ́ẹ̀kẹta ànábì ní ẹ̀ nílẹ̀ tí ọmọ respect àwọn èèyàn àfikọ́lọ̀ ń gbéga àfikọ́lọ̀ ń gbéga ẹ̀ nílẹ̀ nìkan tí ọmọ respect àwọn èèyàn tí ọmọ pààyàn lé yọkùn ọmọ yọkùn àgbàlagbà ọkùnrin obìnrin alápọ̀nlé yọmọ tẹríba fáwọn èèyàn gbogbo òkúta bá gbé sí kò ní wo ipò yẹn gbogbo tó bá ní nǹkan ò ní tì láti máa sàrífín sáwọn èèyàn yóò máa wọ́n ní idha dakhalta ala rasul sallallahu la yatamayyazu bayna ashabihi wọ́n ní tẹ́ ẹ bá wọnú mọ́ṣáláṣí Madina ẹ ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé ẹ dákun ànábì yín dà àlejò yóò máa béèrè pé ẹ dákun ànábì yín dà ànábì mo fẹ́ rí wọ́n lẹ́nìkan wọlé jọ kan ó ní àyìnà ànábì yòókùn wọ́n lẹ́ ànábì yín dà òun expect pé tóun bá dé inú mọ́sálásí òun ọba ní àyè ńlá kan tí ó dúró lérí àga ńlá kan gẹ́gẹ́ bí àwọn ọba àwọn sàhábà kan rojọ́ tí wọ́n mọ́sálásí làwọn ń sọ̀rọ̀ wọ́n kàn náwó sí àlejò yẹn pé ẹ̀hìn wọ́n náwó sàn nàbì sàṣálà wọ́n ní àlejò wọ́n ní sórí arákùnrin tó jòkó lẹ́gbẹ̀ẹ́ wa tọrọ gbọ̀kú yẹn arákùnrin tó jòkó tọrọ gbọ̀kú ànábì wa sallallahu alayhi wa sallam yẹn mọ́ mùsùlùmí ló ní àkọ́kọ́ tí ó jẹ́ wọn gba ìsìláàmù gan lẹ́yìn bá jẹ́ ọ̀dọ́ ọmọ tẹríba fáwọn àgbàlagbà bọ́ bá jẹ́ àgbàlagbà náà ọmọ tẹríba fáwọn méke onítorí ọ̀kan náà àlùfà ó ní kí ló dé òní tẹríba fáwọn àgbàlagbà wọ́n ní àgbàlagbà tó ti ṣáájú rẹ̀ nínú ìjọsìn òun ti ń kírun láti ọdún gbọ́n han kúrò tó dáyé ọmọ iye tó ti níwájú ọlọ́run tí wò tí ni wọ́n ní kí ló dé táyà àgbàlagbà òní tẹríba fọ́ méke wọ́n nítorí pé ọgbọ̀rọ̀ tẹ́ríba nítorí pé àìmẹ́yẹ ẹ̀ṣẹ̀ tágbàlagbà ti ṣẹ̀ látọgbọ́n ọdún gbọ́n han tó ti wà nù fáìlì eléyìí ò tí ṣe kankan tiẹ̀ òun tún jù wọ́ lọ bá ṣe jọmọ wọ́n ní respect is reciprocal oye ẹ ti àpọ́nlé àjọ ọmọ exchange ẹni ó wọlé ti máa ta bukú mi èmi ọmọ ọpọ́n lé ìwọ náà ọmọ ọpọ́n mi náà lé ẹni bá wá ń pààyàn lé wọn lọ́wọ́ kò sọgbọ́n tó fẹ́ dá yóò máa wálẹ̀ lójú àwọn èèyàn ni ẹni tó bá ya asa yóò máa wálẹ̀ lójú àwọn èèyàn kò sí ìmọ̀ tó lè ní láyé yìí tó o bá ti ya onígbèraga àwọn èèyàn sì ní sórí ìmọ̀ rẹ bó ṣe dáa tó àfẹ́ abùn máa kọ́ ọmọ rẹ àtìyàwó ẹ̀ kò sí owó tó lè ní tó bá ti ya onígbèraga owó yẹn owó máa ń gbé èèyàn níyì ni àmúgbà tó ti nígbèraga kún ni ọ̀wá ní jẹ́ èèyàn yìí mọ́ kọ̀ wá sí. Si, oore tọ́lọ̀ lè ṣe fún yàn láyé tọ́lọ̀ bá ti di ìgbéraga kún aburú ni àwa bẹ̀rẹ̀ wọn Allah subhanahu wa ta'ala ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá nábì kọ́ wáyé kọ́lọ́ máa ṣàjọ sáǹfààní fún wa wọn lé agbára ọlọ́wọ́n ọba wa kọ́lọ́ ọba kó sọ́wálé ní tí wọ́n máa ṣe sàárà kọ́rọ̀ wá fún sàárà kọ́lọ́ ń lò wá fún sàárà nítorí kò lè bá dáa fún wa lẹ́yìn àti lọ́rùn ẹlẹ́ẹ̀kejì kọ́lọ́ ń fi asúnà àti ọmọ sàmójúkò fáwọn yẹn ẹni bá ti sàmójúkò fún yẹn ọlọ́run sàmójúkò fún náà ẹlẹ́ẹ̀kẹta ni kọ́lọ̀ fi asúnú àwọn tí ọmọ tẹríba kọ́lọ̀ mọ́ sí wa lónìí gbéraga o gbogbo tó lọ́ mọ́ sí fún apáta ọlọ́mọ jọjọ wa lójú táfi mọ́ wá sí gbéraga ìgbéraga náà ni ṣètánì ṣe tó dẹni ẹ̀kọ́ ìgbéraga náà ni fìràwọ́nà ṣe tọ́lọ̀ ń ti bọ̀ ní omi ìgbéraga ni kárùnà ṣe òun wọlé láàyè ni ó wọlé láàyè ìgbéraga wọ́n ní ẹni tí bá ń ṣe àwọn àfa wọ́n fi wé èéfín èéfín téèfì bá lókè báyìí níbo ní padà bọ̀ yọ padà wálẹ̀ ni wọ́n fi tẹríba wọ́n fi ń wé ìràwọ̀ tá à ń rí nínú omi ṣàǹpé nísàlẹ̀ lọ́wọ́ sísàlẹ̀ lọ́wọ́ wà jẹ́mọ́ òkè lọ́wọ́ gbọ́tọ́ bá ti ń tẹríba ọlọ́run sì máa ṣe kíni ọlọ́run máa gbé ọ sókè ẹnì kọ̀ọ̀kan wa especially àwọ̀ dọ́ ẹlẹ́mi ò rí àgbàlagbà kọ́ mọ́ sálámà sí kọ́ mọ́ kí kágbà àgbàlagbà ó gbìn kan lọ́wọ́ kọ́ mọ́ gbà lọ́wọ́ ẹ̀ ọmọ ọdún mélòó ni wọ kágbàlagbà máa sọ̀rọ̀ kọ́ máa fi sẹ̀fẹ̀ kọ́ máa fi rẹ́rìn ẹgbẹ́ bàbá rẹ oye kọ́ máa sọ̀rọ̀ sí anábì ni ẹ má bu bàbá yín o àwọn kan ní àbúrò ah, làwọn sọ bàbá wọn anábì ni tí sọ ni pé ẹ má bu bàbá bàbá tẹ bá bu ẹgbẹ́ bàbá yín nígbà tẹ ń bu bàbá yín gbogbo àwọn ẹ̀kọ́ yìí kọ́ lọ́mọ́sàjọ́ sẹ́nu ayé wa kọ́ lọ́mọ́jà sẹ́rí ibú mọ́jà sísọ mọ́jà sẹ́rìn